الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عباد الله من دلائل النبوة نبوة نبينا محمد صلى الله عليه وسلم ما ثبت في حديث صحيح أنه قال فوالذي نفسي بيده ليأتين على الناس زمان لا يدري القاتل فيما قتل ولا المقتول على ما قتل لا يدري القاتل فيما قتل ولا المقتول على ما قتل أدوكف الوباوة أترى عليكم كأولا وأتنبوى محمد صلى الله عليه وسلم أتوبى وراء لي ريتا وصحابي ريتا àti ọgbẹ́ tí ń tẹ̀lé lánàá nábì náà tí ó fi dojú alkiyama olùwàmọ́sá kàwá náà kúnnú wọn o àmín. láìpẹ́ yìí àwọn kan ya bo ilé ọjà shoprite lóríṣiríṣi ìlú wọ́n ń jẹ́ ọjà wọn gbé wọ́n ń juná sí i èyí tó wá panilẹ́rìn tó panilẹ́kún wọ́n wá bí ẹnìkan nu wọn gba èé ṣe èwo ló dé. a ó ní bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n pa ọkùnrin kan nigeria ní South Africa ọmọ ibo ni xenophobia ló kọ rẹ̀ àwa ń gbẹ̀san pé wọ́n pa xenophobia láàfin jí nǹkan surprise nígbà mo gbọ́rọ̀ yìí mo ní eléyìí tún ṣàlékún ìgbàgbọ́ mùsùlùmí náà nẹ́bùwà Muhammad sallallahu sanabi ti sọ̀kalẹ̀ ní tó lé lẹ́gbẹ̀rún ọdún anabi ni mo fi ọlọ́run tẹ́mi ní ń bẹ lọ́wọ́ rẹ̀ búra àsìkò kan dé yọ wà báwọn èèyàn láyé la yadri al-qatilu fima qatal wala àdẹ́wọ̀ bá wọn débi pé ẹni ó pààyàn ọmọ dí tó ń yẹ pààyàn ẹni wọ́n pa náà ọmọ kí lòun ṣe tí wọ́n yẹ pààrún òun ni táà rí yóò bàbá tí ń lọ ọjà ó ṣe bí èèyàn ní jẹ́ xenophobia ó ní wọ́n pọ̀ ọmọ nàìjíríà kan tí ń jẹ́ xenophobia àwọn ti gbọ́dọ̀ gbẹ̀sán láyé dẹ̀rẹ̀ kọ́ọ̀tù òun náà wà pààyàn ọmọ bí tóun yẹ pààyàn ẹni wọ́n pa àwọn tí wọ́n pa ń South Africa náà láyé dẹ̀rẹ̀ mọ́tòlù alama kòtù àwọn náà ò mọ́kílà àwọn ṣe ibi àwọn ti ń gbé ọdún kan kọ́ yìí ọdún méjì ọdún mẹ́ta ànábì ní yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nfìfì ń ṣẹlẹ̀ kọ́lọ́n kọ́ mẹ́sà sọ gbogbo wa ń bi fìtínà kọ́sọ́ wa ń bi àfọwọ́fà ẹni tí wọ́n ń lọ jin ọjà wọn ń Shoprite ògidì kírímínà ẹ dákun bọ́ bá tiẹ̀ wá ṣe pé xenophobia wọn pan South Africa sí àwọn èèyàn xenophobia ni ó lọ gbé ọjà tó jin Shoprite fún pé ẹ má bínú nítorí ọmọ yín tí wọ́n pa. àbí kí ni rándanrandan yìí kí ni ìrònú tó dorí kodò yìí bẹ́ẹ̀ ti ẹ̀pa xenophobia fẹ́ káti ẹ̀gbà pé èèyàn ni ìwọ́n wá ń bá jalè káwọn èèyàn rẹ̀ ó fi rí nǹkan jẹ kálà kò rí bẹ́ẹ̀ gbogbo ẹni ó fẹ́wọ̀ ọ̀daràn wù tẹ́lẹ̀ gbogbo ẹni ó fólè jà tẹ́lẹ̀ àwa sọ yìí di láńsẹ̀ẹ̀sì àti máa ṣe ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ àwa ń kó nira bá kí gbogbo ẹni tó bá dẹ́rú ẹ̀wọ̀ ọmọ pòun òròjọ́ lálìkìyàmà pàtàkì jùlọ ẹni ẹ̀mí bá tẹ̀ wá tọwọ́ rẹ̀ bọ́ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi kìlọ̀ ọ̀rọ̀ ẹ̀mí fún wa púpọ̀ kọ́dà bí iṣẹ́ ẹ̀mí mùsùlùmí anabi ní gbogbo ẹni tí ń gbénú ìlú pẹ̀lú pé máa bọ̀ kọ̀sá burú máa bọ̀ wá gbénú ìlú wa anabi lẹ́ni ọba parú ẹ̀ kò o bọ́ bá tẹ̀ wá pa mùsùlùmí ńkọ́ torí náà ẹ dákun ẹjá pàjẹ́ gbẹjẹgbẹ tì nínú òfin tọ́lọ̀mfẹ́ràn nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìka tó bá ṣẹ̀ òun ni wọ́n gé kọ́dà bí yẹn bá mọ́ àbúrò ẹni ọpá yẹn gbọ́dọ̀ pa àìpa bàbá yẹn nítorí pọ́mọ rẹ̀ dáràn èwo lọ́wọ́ dé ó ti wá dá sàkàsà ní Nàìjíríà yìí ah wọ́n ń ṣe kinní kan ní Norway ọya gbogbo ìbótẹ́ bá rí ẹ̀pọ̀ náà wọ́n ń pààyàn ní South Africa ẹni tí ọ mọ́wọ́ tí ọ mẹ́sẹ̀ ní nigeria òun lẹ́yìn mú dúkìá àti lẹ́ ń ṣe lófò ọlọ́run ó bí o olúwa ọ̀ràn yín o olúwa sí láyé bó wù kéré ma tí ń imáni tiwa náà ẹ̀yàn pààyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ rí tí wọ́n ń dẹ́ran wọn wo South Africa náà wọ́n kàn kéṣẹ́ lómi náà ni pé kálọ kọ́nà kò ní béèrè pé kílẹ̀ ní òun ṣe tẹ́ ní aṣọ táyà sí lọ́rùn bí wọn náà ti gbọ́ ó léyìn àyín tẹ́ máa dáná sí yẹn láà ànábìlẹ̀ ni wọ́n pààyàn ò lè explain kọ́dà bí wọ́n bí pé kí ló ṣe ẹni wọ́n pa náà náà mọ̀ kí lòun gbé ànábìlẹ̀ ara pé ìgbẹ̀yìn ayé excuse láti dáràn láti ba dúkìá dúkìá jẹ́ láti pààyàn ọ̀daràn ọlọ́run ó sì bí torí náà ẹ dákun ìwà aburú ọ̀dá gbogbo bí ọba ti lè wọ́ ṣẹlẹ̀ àmọ́ ìsìláàmù takò àtúnwí ó ti fẹ́ dàsà fún wa ń lú yìí kọ́dà láàrin ara wa náà bàbá gbọ́ pé wọ́n ń jà ń lu kan lé haúsá ó di kéèyàn máa wá haúsá ẹ̀gbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń gbé tí ò ṣe ní nǹkan kan ní wọn bá ń jà ńlẹ̀ ibo òdì kan ọmọ haúsá ọmọ wa ibo ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ tí wọ́n jọ ń gbé lálàáfíà gbogbo ẹni ọba dárú ẹ̀ wò ọ̀daràn lọ́dọ̀ ọlọ́run abdullahi bin umar radiyallahu anhuma ọ̀kan náà àwọn àgbà sọ̀hábì anábùa muhammad òun ló ní inna min waratatil umur allati la makhraja ní gbogbo nǹkan la nabi sọ̀nà àbájáde mẹ́ wa tí bàbá kó sínú eléyìí ntọ́lọ́run ó fi yọ̀ǹda yín ni ntẹ́ fi jáde ń bẹ̀ ni. ọ̀kankan tí ó sọ̀nà kankan fún wa táwọn ọ̀mà bó lè yín ó ti jáde ń bẹ̀ òní bẹ́ẹ̀ mi bá bọ́ lọ́wọ́ yẹn. Ibn Umar ní ànábì ò sọ débẹ̀ fún wa kò sí ni ọ jẹjọ rẹ̀ ni. min waratatil umur tó ipé yẹn náà ni ó tọ́ wọn ara ẹ̀ bọ́ òun ní kẹ́mi ẹnìkan tí ọ̀ sí pípa ọ̀pá ọ̀dẹ́mi ẹ̀ lógbòdò bẹ́ẹ̀ náà ni dúkìá onídúkìá ẹ̀dàkùn ẹjẹ́ a mọ ntọ́lọ́wọ́n ọba fẹ́ yàtọ̀ fún tí ò fẹ́ ká sì mọ pé islam ọ̀fara mọ́ pé lámàáyín dáràn ọmọ ìlú wo ni àwọn èèyàn rẹ̀ dáyìn àyín à ń dẹ́rù ẹ̀wò láàrin wa náà bí mo ti wí àtúngbé e dókè òkun ọlọ́nkọ́ mọ́sá àsàmàlà wa o gbogbo ohun tí wọ́n ń ṣẹlẹ̀ yìí tọ́ àbẹ̀ ọlọ́run ọba kọ́lọ́nkọ́ mọ́sá kọ́ àwọn aláṣẹ wa máa ṣe kọ́lọ́nkọ́ kọ́ wọn máa ṣe ọmọ South Africa mélòó lè rí yàn yín wọn ò tí okùn bọ̀yàn lọ́rùn kí wọ́n lọ South Africa kọ́lọ́nkọ́ mọ́sá kọ́ àwọn olórí wa máa ṣe ẹ̀ kí ìlú tiwa náà dùn gbé kó ń kálukú ó lè jókòó tí wọ́n bá ń tọ́lọ̀ ń bá fún un á wàá mọ àwọn olójú kòkòrò torí nǹkan mi ò tọ́ ẹlòmíì ọmọ nàìjíríà nǹkan mi ò tó gbogbo àwọn tẹ́rí tí ń dààmú ara wọn kì í ní ẹ béèrè ló wọ́n fi ń ṣe visa fún wọn half a million one million naira ńgbò níyàn kí ló ń wá kí kí ló ń wá kí bẹ́ẹ̀ lóhùn sí léyìn náà wò tó bá máa fi ṣe kọ́fà àlùbáríkà sí i gbogbo ń tẹ́lò mí ń jí tí ń sùn tí ń lọ ọjà ìyá mi tí ó lọ ọjà tí ó darí wàláì kò tó fifty thousand naira kódò twenty thousand bẹ́ẹ̀ náà ni wọ́n ń kí pé sẹ́ẹ̀ta àdúpẹ́ sẹ́ẹ̀ta ọjà yá ọjà ọ̀yá lórí twenty thousand àmọ́ nàìjíríà wa ń kó five hundred thousand half a million wọ́n bọ̀ ṣe visa South Africa wọ́n mọ̀ lọ UK gbogbo eléyìí ẹ̀ eh, àdánwò tí ọmọ ti bẹ̀ jáde látàyé ń bì ara ẹ̀ náà lè darí o eh, ara àjọba wa náà yá láti jà fún wa torí wọ́n ní sáwà abẹ̀ wọn gbé wọn wá kọ́dà wọ́n ń sọ náà bí ìgbà náà pé ní wípé àwọn èèyàn rẹ̀ pé wọ́n máa lọlé torí náà èyí lè ṣe ni pé ká bẹ lọ́hùn wọ́n náà bẹ lọ́hùn ọlọ́run lè fi gbàdúrà sí ọ ní ẹnu gbogbo ń tọ́lọ́hùn fi kẹ́yàn tí ò fi kẹ́ wọn bí wọ́n ń lọ ni ó fi kẹ́ wa ní nàìjíríà yìí èyí ṣe tọ́wá rí báyìí ọlọ́run kọ́ mọ́sá àdáwọ̀ bínú rẹ̀ dúró fún wa o kọjá wa ní okó ń di ẹsẹ̀ اللهم انصر من نصر الإسلام والمسلمين واخذل من خذل الإسلام والمسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك صلى الله عليه وسلم في كل مكان اللهم انصرهم على على من عاداهم اللهم انصرهم إنك على نصرهم لقدير وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله أكبر الله أكبر